بسم الله والحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ألبكم ورغبة أترى عليكم إكي ورغبة أن ورغبة تي ويجنجة ورغبة فواسواجنا النبي صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé ànábì àtàwọn sàhábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ilé tí a ń gbé yẹ̀wò lọ òun náà ni usulu sunna imam ahmed rahimahullah ta'ala àwọn ojú ọ̀nà àwọn ìpìlẹ̀ ilé tí a ní sunna tó jama'a ẹgbẹ́ lórí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ kan nínú ahlu sunnah wal jamaa'ah àwọn ìpìlẹ̀ eléyìí tí ó gbọ́dọ̀ pín sí ọ̀dọ̀ rẹ̀ òun náà nìkan tí a ń gbéyẹ̀wò lọ eléyìí tí a wà níbẹ̀ òun náà ni al awwal wa huwa aslun asil inda ahli sunnah wal jamaa'ah òun náà ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ kan ni tó dẹ̀ ní agbára lọ́dọ̀ ahlu sunnah wal jamaa'ah òun náà ni التمسك بما كان عليه أصحاب أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ahlùsúnnẹ̀tì òjàmáà haqqan láti àáhà ní òdodo tí ti àpè ìpè ní lásán nítorí pé lónìí àwọn èèyàn yẹ̀sẹ̀ẹ́mùnà annahum ala tariqati ahli sunnati wal jama'a wa laysu kadhalik wa laysu kadhalik àwọn èèyàn wọ́n pàtàkì mọ́ra wípá wọ́n wà lójú ọ̀nà ahli sunnati wal jama'a ni ṣùgbọ́n wọ́n rí báyìí fún الحقائق والمعاني لا بالألفاظ والمسميات العبرة eléyìí tí a fẹ́ wòye sí eléyìí tí a fẹ́ kàkún eléyìí tó pàtàkì ní al-haqa'iq wal-ma'ani kí ni ìjódodo ètò ń pàkùnmọ́ rẹ̀ mọ́ra rẹ̀ gẹ́gẹ́ kí nǹkan tí ní pàápàá ní sọ pé ètò ìpera rẹ̀ la bil-alfazi kìí ṣe orúkọ tí èèyàn bá sọ́ra ẹ̀ bọ́bá ṣe dáa tó kìí ṣe òun la fẹ́ wòye sí àáwò wípé àwọn tó ń tí orúkọ tó sọ́ra rẹ̀ ìjẹ́ ròyìn àwọn tí wọ́n ń jẹ́ orúkọ yẹn wà lára ẹ̀ àbí òsì lára rẹ̀ so gbogbo ẹnikẹ́ni náà ló lè pẹ̀rẹ̀ ní ahlùsúnnà àbíbẹ̀kọ́ ni gbogbo ẹnikẹ́ni ló lè ní sálábí lòun ṣùgbọ́n káwà tó gbà pé sálàfí ni ọ́ ká tó gbà pé àìsúnnà ni ọ́ àwọn òṣèlú àìsúnnà tí wọ́n jẹmọ́ àyà ó gbọ́dọ̀ pé lára rẹ̀ àwọn òṣèlú yìí gbọ́dọ̀ pé lára rẹ̀ torí tó bá jẹ́ sí pé kákan pé àtọ̀mára ẹ òun náà lọ́sọ̀yà di sunni àbí lọ́sọ̀ di sálàfí ni a jẹ́ sí pé a sọ wípé àwọn àṣíà náà àìsúnnà ni wọ́n torí pé àwọn àìsúnnà àwọn ṣíà àwọn náà máa papò ìmára pé láhùn súnmọ́ làwọn kódà wọn kọ tíra wípé àṣíyà hum ahli sunnati haqqan pé àwọn ṣíyà gangan àwọn ni ahli sunna òdodo ǹjẹ́ ìpè àpèmára yìí tó sọ wọ́n di ahli sunna nítorí pé àwọn usulu ahli sunnati wal jamaa ò pé lára wọn wọn ní jẹ́ ahli sunna láíláí bẹ́ẹ̀ làwọn sófin náà lọ́dọ̀ annahum àwọn náà máa pàpẹ mára wípé àwọn náà rí ahlu sunna làwọn ẹ́ ṣùgbọ́n ìjẹ́ sáàlù sunna ni wọ́n ẹ̀rìkọ́ wà fi sáàlù sunna bẹ́ẹ̀ náà làwọn khawarij pàápàá jùlọ àwọn khawarij ní táwa ní jọm gíláwù tó wáyé àwọn ìjàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n máa sọ pé làwọn wọ́n sọ pé àwọn ní as kódà wọ́n gbà yẹ pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti sí lójú ọ̀nà tàwọn káàkiri ni kò lè jẹ́ mùsùlùmí ṣé wọ́n ti torí ẹ̀dí àrísúnnà pẹ̀lú ìlú ìjọba rẹ̀ pé kìí ṣe gbogbo ẹni tí bá ń pàpè mara nǹkan òun lásọ wípé ọ wà nínú àwọn tó ń pàpè mara rẹ̀ yẹn àgbà tá bá gbé ìròyìn àwọn àwọn tí wọ́n bá wà lójú ọ̀nà yẹn tá bá gbé sí lára tá pé ó bá lára mu tá pé ó dọ́gba pẹ̀lú ẹ̀ láwọn olùgbọ́sọ pé káfà bìlẹ̀ ilmi sọ́rọ̀fà ayyàtẹ̀ ilmi mọ́lá yufsinu aw ayyàtẹ̀ ilmi mọ́lá isamin ahli ó tó fún ìmà ní yìí gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ fún ìmà ìmà nǹkan yìí ni àwọn olùmọ̀dẹ̀ ní ẹni yìí ni wọ́n wọ́n ni ó tó fún ìyà láti ma iyì àti ọlá tí ń bẹ fún ìmà kí ẹ̀ tàtàrà wípé àwọn tí òkè sí olùmọ̀gá máa pẹ̀rẹ̀ àwọn olùmọ̀gá ó jẹ́ ká mọ̀ pé àṣẹ nǹkan yìí ni nítorí kò sẹ́ni náà tí ìfẹ́ ṣe gẹ́rẹ́ tí ìfẹ́ pèrà rẹ̀ bẹ́ẹ̀ kódà kọjẹ́ sí pé èéṣe olùmọ̀ òun náà mẹ́fì rẹ̀ pé olùmọ̀ lòun wàkáfà dámà ó dẹ̀ tó fún àyèmàkan lábùkù àyàtàbà wọn min ahli kọjẹ́ sí pé kódà ẹni tó jẹ́ láyìmàkan gan òun náà mọ́ fúnra rẹ̀ mọ́ kò sẹ́ni tí ó fẹ́ kán fi àyìnbàká ròyìn kán fi ròyìn ohun àìbẹ̀kọ́ ni ṣé gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń pẹ̀rẹ̀ lójúmọ̀ náà lójúmọ̀ ṣé gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ pé wọn ìsàláìmọ̀ká ṣé gbogbo wọn ni ìsàláìmọ̀ká bí so ó túnmọ̀ sí pé kìí ṣe ìdíà kìí ṣe ìpàpèmára láfí ma tani súnni tani sáláfí àwọn òṣùlù wọn yìí òun lọ gbọdọ̀ pé lára rẹ̀ òṣùlù yìí òun náà ni alqawaid àwọn òfin

wal iqtida'u bihi ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ó máa kọ́ sí wọn nítorí ẹ̀ gbogbo téèyàn bá ń ṣe inú ẹ̀sìn pátá àbí gbogbo ìlànà téèyàn bá ń rìn pátá á béèrè lọ́wọ́ rẹ̀ pé sáwọn sàhábà ṣe ẹjọ́jọ́ fún ilápẹ̀jú nìkan nísì ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ pé àwọn kan nínú àwọn aláìní kan ṣe láwùjọ wa àwọn aláìní kan ṣe àdínì àwọn àgbọmọye ẹ̀wò àwọn tó fẹ́ da ẹ̀sìn rú máwọn ẹ̀dójú àwọn ẹbí ẹ́ pé nǹkan kẹ́sìn fọwọ́ pàtàkì mú àwọn ọmọ fọwọ́ tẹ́lifẹ̀bí mú àwọn àlùmọ̀yẹ̀ ẹ̀rù nìyẹn àwọn tí wọ́n máa mú gbogbo nǹkan fúyẹ́ tó lè jẹ́ sí pé ẹ̀sìn òmú bẹ́ẹ̀ ó dẹ̀ máa kó gbogbo èèyàn papọ̀ wọn ní máa ṣe yẹn ju àwọn èèyàn pẹ̀lú ayé sí yìí wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa dá gbogbo nǹkan pọ̀ tí ọlọ́run bá lè kẹlẹ́ ọ̀dẹ̀dá orí papọ̀ ọlọ́run bá yanjú gbogbo ẹ̀ náà kọ̀ á ẹ́ tàrí kùn fil janna ọ̀pọ̀rí kún fi sẹ́yìn rẹ̀ ọlọ́run bó dáwọn papọ̀ nínú alkùnrin kẹrì nítorí ọlọ́run bá lè gbábi pé alkùnrin ní alfurqan ní tí ó máa ṣe ìpínyà láàrin òdodo àti irọ́ yóò máa ṣe ìpínyà láàrin àwọn ẹni òdodo àtàwọn ẹni irọ́ yóò máa ṣe ìpínyà láàrin ọmọ àlìjẹ́ndà àti ọmọ ẹ̀nà kí lọ́lọ́run bá lè gbẹ́ alkùnrin alfurqan nínú alkùnrin ọlọ́run bá lè inú àwọn Sheikhul Islam Ibn Taymiyyah ṣe tírà kan wọ́n kọ tírà kan wọ́n ní al-furqanu bayna awliya'i rahman wa awliya'i shaytan ìyàtọ̀ ìsokúnya láàrin àwọn wòlíì ọlọ́ọ̀ba àtàwọn wòlíì èṣù èyí fẹ́ dáogun papọ̀ wá bí èyí fẹ́ máa dáogun papọ̀ àti wòlíì ọlọ́ọ̀ àti wòlíì èṣù wàlá ọlọ́ọ̀ba ọ̀fádàlú ọlọ́ọ̀ba ọ̀fádàlú àwọn àwọn àwọn kòkòrò kòrèṣì náà fẹ́ tẹ̀sìn wọ́n lọ bá nẹ́bí lọ́wọ́ bá gẹ́gẹ́ láti sọ suratul kafirun kalẹ̀ sura yẹn sura tí ó fẹ́ sí àdàlú ni qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wa la antum 'abiduna ma a'budu wa la ana 'abidu ma a'badtum wa la antum 'abiduna ma a'budu lakum dinukum waliya din lakum dinukum láti bẹ̀rẹ̀ sura yẹn dé parí rẹ̀ kọ̀fádàlú ni torí pé ní tẹ́pẹ̀ ànẹ́bì sí ìgbà ẹni pé àti àjọ mọ́ ṣe papọ̀ ẹ́ eh? islam kọ́ nìyẹn àwọn tí bá ti ń ṣe gbogbo ẹ̀pápọ̀ báyìí àwọn náà pè ní àlùmọ̀yí ẹ̀rù kò rí báyìí sí nínú àwọn tẹ́fẹ́ dàrú òun ọ̀rọ̀ protest nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ protest ń já lè protest against the government ṣé a lè máa ṣe wọ́de pé nǹkan tí ìjọba ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn nǹkan tí bọ́já ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn sáà lè ṣe àwọn kan ní wọ́n ní ọ̀rọ̀ táwọn àfá ìyapa lórí ẹ̀ àrínà àfá àtán ní ó ẹ̀yẹ́ lè ṣe àrínà àfá àtán ní tẹ́lẹ̀ òye ṣe a sọ fún wọn kọ́rọ̀ burúkú lẹ́ sọ ẹ̀ a bèèrè wípé ẹni tó mẹ́ma sí protest against the government yìí ta ló fi kọ́ sí ìjà wọn sàhábà ṣe rú ẹ̀ tí táwọn sàhábà ọ̀bá ti lè ṣe mọ̀ wípé ò sínú alùsínú tó tẹ̀ máa rárá nítorí pé ó ṣe tàbá sókùbì makana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihi a bèèrè pé nínú àdúrà àwọn sálàf tààlẹ́ntọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ à ń ṣe protest against government ẹ sọ fún mi kìí ṣe ìlànà sálàf wallahi khuruju ala al-hukkam ní ìlànà àwọn khawarij ni àwọn ni wọ́n máa ń jáde against government àwọn ni wọ́n máa àwọn ni wọ́n máa ni wọ́n máa ń ṣe kí ni o àwọn ni wọ́n máa ń gbìyànjú àti jáde léjọba lórí láti tọ́pù government àbí láti kọ ẹ̀yà àwọn èèyàn sí government kí ni lànà àrùsúnlọ́tọ̀ jama o ní pé ẹsẹ̀ sùúrù pẹ̀lú wọn ẹ́ anábi sallallahu alaihi wasallam sọ́nà hadith wa bukhari anábi sọ́tọ́pọ̀nà hadith wa sahihu muslim pé ma ṣe sùúrù lórí aburú àtàbò síta àwọn olórí bá ń ṣe fún ọ ma ṣe sùúrù kódà ka ma gba dúkìá rẹ kódà ka ma ṣàbòsí fún

tí wọ́n ṣe protest lọ́jọ́ kan rí láyé ẹwà mú wá láyé gbogbo àwọn sálàmù tán bá jọba lò kódà kọjẹ́ ìjọba kèfèrí àwọn tí wọ́n ṣe protest against government ẹmọ wá kò sí láyé ẹ́ ló fi jẹ́ sí pé gbogbo àwọn tí bá ń ṣe báyìí wọ́n kọ́ sí àwọn sálàmù àtàmọ́sọ̀kù gbogbo tí ẹ̀bá fẹ́ ṣe pátámọ́ kàmú yà lápẹjú ẹni gbogbo ìlànà tó bá fẹ́ ṣe ẹ́ òkè ní sí irú protest yẹn ẹgbẹ́ mi takò mú ń kàrò àbí síbẹ̀ lẹ́mi takò aburú ni a wá béèrè wípé ìjáàrù mújà ọ̀nà owó lànàbì ní káfíṣe ọ̀nà owó lànàbì fi takò aburú àbánàbì ògbógun taburú gbà tó wà yẹrẹ yìí sáwọn sọ̀hábà ògbógun taburú ni ṣé wọ́n lo orú ọ̀nà yìí láti gbógun taburú láíláí ẹlọ ka sọ̀híhù muslim kitabul imarat kitabul imarat nínú sọ̀híhù muslim bẹ́ẹ̀ yẹn ṣe ń bá olórí lò àdábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ìwọ tó bá lè bá olórí lò bẹ́ẹ̀ mọ̀ wípé òsínú ìlànà lọ́bí àtàwọn sọ̀hábà yẹn ẹ́ alẹ́bìjì sọ fún wa àwọn àbòsí táwọn olórí ọmọ ṣe pẹ́bàrìtì àwọn àbòsí kódà alẹ́bìjì sọ lọ́wọ́ sọ́lá sọ wípé ọgbọ́dọ̀ máa tẹ̀lé wọn ni filmanshati wal makra ìgbà tí ó bá ṣe tó dùn mọ́nú tẹ̀lé wọn ìgbà tí ó bá ṣe tí ó tàn tó bà ọnú jẹ́ tẹ̀lé wọn wàhálà látọ́rọ̀ tí alẹ́ ìtò kódà kó máa gbọ́lá fúnra wọn lé ní lórí wọ́n jẹ́ pé ẹ̀tọ́ tara wọn náà mójútó wọn mójútó ti wọ́n ń fúnra yín wọ́n ń gbé ọlá wọn gbogbo owó òlú wọn kó jẹ Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ó gbọ́dọ̀ jáde lé wọn lórí o kò ní bá ní sí ẹ máa bá ẹ̀sìn tí yé lọ ẹ máa bá dáhàrà tí yé lọ ní wọ́n sọ pé ká má ṣe bẹ́ẹ̀ lébàáyìí eléyìn olóde lẹ́lẹ̀ fi gbádùn ẹ̀sìn àmá kẹjá pàwọ́bọ́ọ̀lẹ̀ kẹjá ìdàlúrú kalẹ̀ wàláhì adìẹ́bà lókò ní ara orókò ara ọ̀rá díẹ̀ lábújá lónìí ẹlọ́wọ́ nǹkan táwọn ṣí à ń ṣe ẹlọ́wọ́ nǹkan táwọn ṣí à ń ṣe gẹ́ẹ̀sì gọ́ọ̀mẹ́ntì lábújá lónìí èyí tí wọ́n ṣe ní Kaduna lọ́jọ́ ẹniyàn tó fa tí olórin wọ́n ti wà lẹ́wọ̀n dòní abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n lẹ́ lùzì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí abẹ́ẹ̀kọ́ ni ẹ̀ ń bá ìjọba ẹ̀ ń bá wọn ta kàrìmọ̀ ẹ̀ ń bá wọn ṣe pàǹpà ẹ dákun àwọn onímọ̀ ṣe protest against government ṣe fáwọn ṣíra ni àtàwọn ni kwanu muslimu abẹ́ẹ̀kọ́ ni ilé báyìí sínú manhaj wa sunnah wal jama'a ومن أراد السير على منهج أهل السنة والجماعة فعليه الابتعاد عن المظاهرات والتفجيرات ẹni tó bá bẹ́ẹ̀ rin ojú ọ̀nà alùsùnà tó àgbọ̀rọ̀ máa demonstrate against the government ọgbọ̀rọ̀ máa protest against government ẹ́ àńdàlúrú àńjúbọ́mbù bí lónìí lọ́la èyàn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sí inú ọ̀nà tánàbí ṣe dáẹwà dáẹwà náàbí dẹ̀ ní nàtíjà àbí kò ní nàtíjà ọlábàárí dára dára gbogbo àwọn àbá sálàm tó ń rí ojú ọ̀nà gbogbo wọn ní dáwà àwọn tí ò rí wọn a sí ìjà wọn lábàárí kankan nǹkankan ètò kan ń dàrú ni àwárò káwọn fẹ́ gbọ́nà yá ni pé ká máa ṣe wá sí báyìí ìjì òlélẹ́ yóò tó a máa wá kánjú abẹ́ wo pé abẹ́ gbọ́nà ìbúrú bánẹ́bí rẹ̀ yẹ ṣe rè tó fi nílapa abẹ́ẹ̀kọ́ ni bánẹ́bí ṣe ṣe rè tó fi nílapa àwárò yí pé eléyìí pẹ́ àárò pé ó pẹ́ pé bá ẹ jẹ́ ká gbìyànjú bí kágbámú ṣe ṣe nǹkan táwọn sọ̀hábí ànẹ́bí wà lórí ẹ̀ níbi gbogbo tá bá ń ṣe inú ẹ̀ṣà gbọ́dọ̀ máa gbé sọ́jọ́ táwọn sọ̀hábí ànẹ́bí tání sálàbù ẹ̀ lórí ìtàn ẹ̀ wà ní kó ti dáhùn bí i agbọ́dọ̀ máa kọ́ sí wọn ni wà táàkù bídà yìí ẹni tó bá jẹ́ ẹni bá fẹ́ ìṣúlù àrùsùn náà ni pé èrè ó jìnà sí bídà o torí ẹ̀ẹ̀lẹ́ rí ẹni tí ó jẹ́ àdùsúnà láyé kọ́ wájú ní bídá àwọn méjèèjì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n torí pé àti súnà àti bídá ìdàkejì ara wọn ni wọ́n tí wọ́n kí ń jọ sàṣepọ̀ bídá ìdà àti ṣírìkù ìjọ sàṣepọ̀ kò yẹ báyìí sí yìí so wàtàfòlù bídá yìí ṣe wọ́n bẹ́ mú wá abẹ́ gbìyànjú àti mú wá látọ̀dà àwọn àyíma wa látọ̀dà àwọn àfáà súnà àwọn ẹni ìsájú àná báwo ni wọ́n ṣe lò pẹ̀lú àwọn sọ̀hábà kí ni ìhà tá gbọ́dọ̀ kọ sáwọn sọ̀hábà alùsùnà tó jama'a alimam a abu hanifa rahimahullahu ta'ala nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa àwọn sọ̀hábà táàfi mọ́ manhajjú salaf ojú ọ̀nà tí salaf máa ń lò nípa bá ṣe bá wọn sọ̀hábà wani wala nadhkuru ahadan min ah, wala nadhkuru ahadan min min sahabati ar-rasul sallallahu alaihi wasallam illa bi khairi a ní sọ̀rọ̀ ẹni kankan nínú àwọn sahabi annabi àti pẹ̀lú dáadáa wala nadhkuru ahadan min sahabati ar sallallahu alaihi illa bi khairi gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè rí

irú ẹni báyìí òkè sáàlù súnmẹ́kẹ̀ jamaa kí ni jamaa onye bídá ni kódà kọ́ jẹ́ pé níbi gbogbo àlámọ̀rí ẹ̀sìn pátá gbogbo yòókù ló ti yege ẹnu bí tó ti jìdá rẹ̀ asìlù kan nínú sílù na súnni bú àwọn sọ̀hábí ànábì ẹni tó bá lè tànákọ́sọ̀ man tànákọ́sọ̀ ahada minhu ẹni tó bá fi ẹnu àbùkù tó fi pé ẹni kẹ́kẹ́ náà wọn sọ̀hábí ànẹ́bí tó gún wọn ẹ́n irú ẹni báyìí ò sí lójú ọ̀nà alùsùnmọ̀tò jama'a ẹ́n eléyìí báyìí ni ọ̀rọ̀ imam abu hanifa rahimahullahu ta'ala ẹ gbọ́dọ̀ bú ẹni kẹ́kẹ́ wala aisha ẹ gbọ́dọ̀ fẹ́nu àbùkù kan ìkẹ́kọ́ náà wọn sọ̀hábí ànábì àbúkù mọ̀háwíyà ni ali ni rẹ́nà osmanu ni abubakiri ni aisha ni gbogbo àwọn sọ̀hábí ànábì pátá ẹ̀dùn ẹni rẹ̀ ní gbogbo wọn a gbọ́dọ̀ máa ṣe sànáwù fún wọn ni a gbọ́dọ̀ fẹ́nu àtẹ́kà wọn bákanáà alimam abu hanifa nínú alfikihul abisato alfikihul abisato ó tún yàtọ̀ sí alfikihul akbar wọ́n tún sọ mẹ́ náà wani wala natabarra'u min ahadi min ashabi rasul sallallahu alaihi wasallam wani a ní bọ́pá bọ́sẹ̀ a ní bá sọ̀tá ẹni kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábí ànábì a ní bá ẹni kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábí ànábì sọ̀tá la natabarra'u min ahadi min ashabi rasul sallallahu alaihi wasallam nuwali ahadan duna ahadi a sì ní máa bẹ́ẹ̀nì kan sọ̀tá a ní máa bẹ́ẹ̀nì kan sọ̀rẹ́ ká bẹ́ẹ̀nì kan sọ̀tá nù wọn pé àwa ni èèyàn Àlì so àwa tá a bá dẹ̀ ti jẹ́ èèyàn Àlì rèé ọ̀tá Muawiya lájẹ́ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wàlákíní o wàlánu ahadan dúnà ahadin a ní máa bẹ́ẹ̀nì kan sọ̀rẹ́ nù wọn yàtọ̀ sí ẹnìkejì a ní ká ní àwa ni ṣíà Usman ká ní àwa ni ṣíà Ali ẹ́ káláwa ni ìjọ lágbájá náà wọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam àgbọ̀rọ̀ sí mẹ́ la natabarra'u min ahadi min ashabi nabi min ashabi rasuli sallallahu alaihi wasallam wa la nuwali ahadan duna ahadin bákanáà ni Imam Abu Hanifa tún sọ bákanáà wọ́n ni maqamu ahadihim يعني أصحاب النبي صلى الله عليه وسلم مع رسول الله ساعة واحدة خير من عمل أحدنا جميع عمره وإن طال wọ́n ní ìwà pẹ̀lú ànábì ẹnìkan nínú àwọn sọ̀hábí ànábì ìwà pẹ̀lú ànábì wọn ìdúró pẹ̀lú ànábì wọn ìsẹ̀mí pẹ̀lú ànábì wọn ẹnìkan nínú àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam sáàtàn wàhídà kọ́dàkọ́já wákàtí kan òun náà ló fi wà pẹ̀lú ànábì wákàtí kan ló fi wà pẹ̀lú ànábì ọlá tó ti ní yìí ọlá ọsán wà pẹ̀lú ànábì yìí kódà kọjá wákàtí kan ni khairu min amali ahadina ó lóore ju gbogbo sẹ́tà wà máa ń ṣe ń rẹ̀sìn lọ jẹ̀míà umurihi níbi gbogbo àsìkò tẹ́ ti bí ìyàn tí yóò fi kú gbogbo sẹ́tà yẹn bá ṣe ń rẹ̀sìn ashabi ẹ má bú ìkẹ́kẹ́ náà wọn sọ̀hábà mi bàbá lọ́ọ̀hì arábìnrin tó gbogbo búra pẹ̀lú ọlọ́wọ́ ọba Allah law anfaqa ahadukum mithla uhudin dhahaba tẹ́nì kọ̀ọ̀kan yí bá ná ìtó tó kè Uhudu ní gold sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ẹ ọgbẹ́ tóbi tó tẹ́ ẹ bá ná ma balagha mudda ahadihim àbídàjí rẹ̀ lè ní kí ló tàbí baríkà tí ọdún pọ̀tó báyẹn nítorí ìwà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun ló fún sẹ́ tí wọ́n láti baríkà débi pé gbogbo sẹ́ tàà bá ṣe láti ìjọ kan ti bí wa a lè níládá tí wọ́n níláyé gbogbo ọjọ́ orí wa yẹnyẹn Al-Imam Abu Hanifa wọ́n sọ bẹ́ẹ̀ wa in tọ́ọ̀lá 200 years láyé wa in tọ́ọ̀lá kódà kó lo 1000 years láyé wa in tọ́ọ̀lá kódà kó lo 10000 years láyé

adẹ̀fínrinlẹ̀ agbáwọlé afínrinlẹ̀ wípé ẹni tó lọ́lá jù nínú àlùmọ̀ yìí báyẹ̀dà nàbí yìí muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ànábì muhammad sallallahu alaihi wasallam tàbá yọwà ànábì tánú àlùmọ̀ yìí tó jẹ́ ní àkọ́kọ́ ẹni tó tún tẹ̀lé tó lọ́lá jù nínú àlùmọ̀ yìí abubakar ni siddiq abubakar ni èyí làbí àtọ̀ sáwọn ṣíà àwọn ọ̀rọ̀ yìí nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ ni o ẹ́ alámàrí ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́wọ́ yẹ́yẹ́ wọnù kírù kó làrọ́dọ̀ àwọn sọ̀hábà ẹ́ Muhammad alhanafiya ọmọ Ali nínú hadith tọ́gbà wà wà nínú Musnad Imam Ahmad ó wà nínú Sahihu Muslim ìgbà tó sọ wípé kúnnà nàftàrù fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam lásìkò annabi ga wọn mọ́ sẹ́sà kúnnà nínú ẹ̀wáyà mi nukhayyir a mọ́ sọ pé tààrẹ tó lóore jù tó lóore jù níwa fanakhtaru ababakiri abubakiri ní ara ọ̀gọ́dá ọ̀gọ́ mu sọ̀hábí ànábì ní sọ̀rọ̀ yọ máa lì súnmà umar lẹ́yìn náà umar láfi tẹ̀lé súnmà usman lẹ́yìn náà hafi usman tẹ̀lé súnmà nesfut lẹ́yìn náà adakẹ́ àrísọpẹ́ nìkankan bàbá rẹ̀ ní alifa ó lẹ́yìn táwọn bá mú àwọn mẹ́rẹ̀ta ìtàn ó láwọn wà dákẹ́ àwọn onígbọ́ látẹ́nì kankan lórí ẹni lórí ẹlòmí ma owó tí ó bẹ̀rẹ̀ látorí bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ látorí hàní ó ní lẹ́yìn táwọn bá mú gbogbo àwọn ilé ìtàn àwọn mẹ́rẹ̀ta ìtàn ó láwọn ni àwọn onígbọ́ látẹ́nì kan lórí ẹni kan lẹ́yìn àwọn mẹ́rẹ̀ta ì tó ti fẹ́ẹ̀lì lọ́lá ju àwọn yòókù lọ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ta ì kò ní àwọn làwọn máa ń sọ pé wọ́n jẹ́ ní méjì àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ní dáadáa àjùlọ hadith yìí hadith náà láfíà ni kò sí nǹkan tó ṣe hadith náà lọ́dọ̀ gbogbo olùmọ̀ nípa hadith yẹn náà wà nùkírù bí anna afdala hadhihi ummati بعد نبينا محمد صلى الله عليه وسلم أبو بكر الصديق ثم عمر لين لك عمر ثم عثمان لين لك عثمان ثم علي لين لك علي رضوان الله عليهم أجمعين ìkẹ́ ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá kọ́ bá gbogbo alápapọ̀ náà bákan náà alimọ́ Abu Hanifa sọ wípé afdalun nasi ba'da rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó lóore jùlọ lẹ́yìn الله sallallahu alaihi wasallam òjísí ọlọ́wọ́ bá Abubakar onílà Abubakar wa Umar lẹ́yìn Umar wa Uthman lẹ́yìn Uthman wa Ali lẹ́yìn Ali thumma nakuffu an jami'i ashabi rasulillahi sallallahu alaihi lẹ́yìn náà àwà kó àwọn wa níjàmú nípa wọn sọ́bí ànẹ́bì tó kù a ní sọ kankan nípa wọn illa bi zikirin jamili àyàfi ká máa sọ dáadáa nípa wọn a ní sọ aburú a kò ẹnu wa dúró nípa ìmọ̀ sọ tí ọ̀gá nípa àwọn sọ́bí ànẹ́bì ìkẹ́kẹ́ ò ní jáde lẹ́láhàn wa sí àwọn sọ́bí ànẹ́bì àmì tọ́da fún mana kúfù عن جميع أصحاب النبي صلى الله عليه وسلم عن جميع أصحاب aw bi zikirin jamili aw bi zikirin jamili àníbú àníbú Muawiya ànígbèsépè àníbú Abdullahi bin Amr ibn al-As ànígbèsépè Abu Musa al-Ash'ari àníbàsọ̀ta Abdullahi bin Abbas ọ̀rẹ́ wa ni Abdullahi bin Mas'ud èèyàn rẹ̀ ni Abdullahi bin Umar rẹ̀ ni dáadáa ni gbogbo wọn yẹ́yẹ́ àní sọ tí ọ̀dá nípa wọn a kó àwọn wa ní ìjánu níbi kọ́ ma sọ tí ọ̀dá nípa wọn wa zikirin jamilu ìdárúkọ eré tó rẹwà eré ọ̀rọ̀ tó dá alámasọ nípa wọn sàájú àlẹ́rí sallallahu alaihi wasallam torí àsìkò wa eléyìí náà jẹ́ ọ̀rọ̀ sí Abu Hanifa rahimahullahu ta'ala tó sọ aslu kan nínú usulu ahlu sunnah ti dúó sí ó ti dúó sí ó ti dúó sí lọ́dọ̀ di gíní ẹ gbogbo ẹnikẹ́ni tó bá lè sọ tó yàtọ̀ sí eléyìí báyìí falaysa min ahli sunnah wal jamaa wáyé ìjáà kò sí inú ahlu sunnah wal jamaa kó ràpàbà rọ̀ kàfí mara rẹ̀ mara rẹ̀ a nígbà fún láyé àwọn onífẹ́rẹ̀ lẹ̀ fáàlù sunnah ẹ́ ọba àmọ́ sagidi lọ́dọ̀ tiwa àti lọ́dọ̀ gbogbo ahlu sunnah wal kò sí lórí ìlànà ahlu sunnah wal jamaa nìyẹn alimam malik rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n láti parí lálẹ́ nínú àwọn apákan ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn tàbá lọ́wọ́ ọ̀dọ̀ abu nu'aym nínú hilya bákanáà tàbá lọ́wọ́ lọ́dọ̀ abdiyawul maqdisi nínú annahyu an sabbil ashab a níbi tí wọ́n ti ń kọ̀ fún nínú nítoríkù sawar bin abdullahi al'ambari an abi an malik bihi wọ́n bá ẹgbà wá látọ̀rọ̀ malik pé qala malik ibn anas wọ́n ni malik imam malik ọmọ anas sọ wípé man tanaqqasa ahadan min ashabi rasulillahi sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó bá fi ẹnu àbùkù tó bá bú ìkan nínú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ẹyọ kan péré ló bú nù wọn ẹyọ kan péré òun náà ló bú tó ọ̀pá tiẹ̀ tó hate nínú gbogbo àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam aw kana fi qalbihi alayhim ghillun àbí ìkórí láti ẹ̀ ń bẹ̀lẹ́mì rẹ̀ sí wọn ni falaysa lahu haqqun fi fayl muslimin kò ní ẹ̀tọ́ nínú nǹkan ogun tí musulmi bá kó pọ̀ lẹ́tọ̀ọ́ ká pín fún nítorí pé nínú suratul hashr ìgbàtọ́nà ọba àlejẹ́ láńkà àwọn tápin Malik wá káyà yìí pé ó ní wípé ẹni yìí kò lẹ́tọ̀ọ́ nínú ogun inú nǹkan ogun tí mùsùlùmí bá kó tó pẹ́ lọ́wọ́ bá lè gẹ́lá sọ ọlọ́niwà lẹ́bínà jáwùmí bàdínì nígbàtí ọlọ́wọ́ bá ń ka àwọn tí ó ma lẹ́tọ̀ sí ogun máa àbá Allahu ala rasulihi min alil qura falillahi wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin wa ibnis sabil kí la yakuna dulatan bayna al-aghniya'i minkum níparí kóbọ̀ lójú ogun bó ṣe pín ọlọ́run bá bẹ̀rẹ̀ sí máa kàwọn tó lẹ́tọ̀ sí Imam Malik wá fọ́rọ̀ yẹn sẹ̀rí ọlọ́run bá ní walladhina ja'u min ba'dihim àtàwọn tí ó tó máa lẹ́tọ̀ sí fẹ́rù táàmà pé fẹ́rù pò nínú àyà yìí ó láwọn tó wá lẹ́yìn àwọn sọ̀hábà eré táwọn náà wà nù wọn àbíwájú àwọn sọ̀hábà láti wá ní àbẹ́yìn wọn ẹ̀yìn àwọn sọ̀hábà láwà àbíwájú wọn walladhina ja'u min tó wá tó yẹ pé yaquluna rabbana ètò wọn sọ ní pé olúwa wa o ighfir lana foríjì wa wà ní ikhwanina alladhina sabaquna bil iman àti àwọn ọmọ ìyá wa àwọn sàhábà tó ṣáájú wa pẹ̀lú iman ẹ́ wà la taj'al fi qulubina ghilla mọ́ sínú ẹ̀mí wa sáwọn sàhábà ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم آية إمام أحمد إمام محمد كيلو ناري ونفع من تنقصه أن تبقى لبوة وصحابة أو كان في قلبه عليه غل عليهم غل أبي يقول الآن بأنه أمير سكرنا وصحابة فليس له في الفي حق ما مالك نكو نيني نفيه وكوني أتوني نفيه مسلمين nítorí pé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà ọlọ́run bá ti kọ́ pé wọ́n máa tọrọ àforíjì fáwọn sọ̀hábà ni wáyátàrọ hamúnà àríyìn wọ́n dẹ̀ máa tọrọ kẹ fún wọn wàlẹ́bínà jáwò min bá ìdíyìn yẹ kúlú na wọ́n padà fi lánà wàlí ìkwánina lẹ́bínà sábàkúnà bí ìmán wàlá tó jàlina fi fara wàlá tó jàl fi kúlú bínà fi lálẹ́ lẹ́bínà amanu tún gbé jáde nínú hiliya wọn àrọ́júlì min wálàdí azubair látọ̀dọ̀ ọkùnrin kan nínú àwọn ọmọ zubair kọ́lá kúnnà inda malik wọ́n láwọn alọ́dọ̀ imam malik lọ́dọ̀ kan fàzẹ́kẹ̀rù rọ́júlan wọ́n wá dárúkọ ẹnìkan nínú imam malik yàtànákọ́sù asáàbà rasulillahi sallallahu alaihi wasallam yàtànákọ́sù asáàbà rasulillahi sallallahu alaihi wasallam a máa fẹnu àtẹ́kẹ́ àwọn sàábì ànábì bí mùdírù mẹ́ríkà ìzẹ́ fẹnu àtẹ́kẹ́ àwọn sàábì ànẹ́bì ó wá dárúkọ ẹni yìí ní ṣe lọ́dọ̀ ẹ̀gbọ́n Málìkì wọ́n sọ wípé ẹni yìí ń kọ́ o a máa bu ẹnu àtẹ́ lu àwọn sàábì ànẹ́bì a máa bú wọn kí ni máa Málìkì sọ fàfọ́rọ̀ àmálìkù àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn olówà pẹ̀lú ànẹ́bì sallallahu àwọn olówà ànẹ́bì lògbà àwọn sọ̀hábà ni a ṣe jáwẹ́lẹ̀ kùfà ọlọ́run ní àtànẹ́bí àtàwọn sọ̀hábà wọ́n lè kókó lórí àwọn kèfèrí rúhàmá ubainahu ṣùgbọ́n láàrin ara wọn wọ́n lè fúnra wọn oníkẹni wọ́n jẹ́ Imam Malik wá ń káyà yẹn lọ pé hatta balagha yóò ejibu zurra al-yaghiza bihim al-kuffar ọlọ́run bá lóhun máa máa sí àwọn sọ̀hábà báyìí kí wọ́n lè bá a máa múnú ẹgbọ́n kẹtọ́lọ̀ ọba sọ ni lìyẹ̀bí lọ́bí ìmùkùfà ọlọ́run ṣe wọ́n lẹ́ni tí ó àwọn kẹfẹ̀ yọ́ ma bínú wọn Imam Malik wá lọ ayà ilẹ́rì faqala Maliku Imam Malik wá sọ pé man asbaha fi qalbihi ghayzun ala ahadin min ashabi rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tí ìbínú àti kórìíra bá ń bẹ lọ́kàn rẹ̀ sí kan nínú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam

kó ọ̀dẹ̀ mú sábàbí tó fi jẹ́rọ tó fi gbàgbé irọ́ nìyẹn tó fi gbàgbé rọ́ àwọn yòókù tó rọ́ pé wọ́n lẹ́nu àdísà bí ìrẹ́rọ̀ láti bí sẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá lóhun ò àdísà bú ìrẹ́rọ̀ wàláì mú ni ò ní kírun ẹ́ bẹ́ẹ̀ ni ò ní yọ zàká bẹ́ẹ̀ ni ò ní ṣe kankan ní ẹ̀sìn àwọn ilé tí wọ́n ń lò yẹn báwo ló ṣe mọ̀ pé ilé tábù rẹ̀ rọ̀ fi sòótọ́ mà nẹ́bì ni ilé tó takò yẹ kí ló sùn wọn tó fi mọ̀ pé rọ́ nìyẹn

àwọn àṣáyẹ̀wà ní máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti làákàí wọn sáájú mẹ́kìlù eré tí làákàí wọn bá gbà wọlé wọ́n gbà wọlé eré tí làákàí wọn bá takò wọ́n takò ẹ́ wo bó ṣe ń bú àbúhù níràn tó eléyìí tọ̀dọ̀ wa lọ́nà wọ́n rí àbúhù níràn àwọn mí bẹnu Abubakar ni wọ́n náwọ́ gán Umaru ni wọ́n náwọ́ gán ẹlòmọ́n Usman ni wọ́n máa gbéṣẹ́ pé ìyàwó Aisha ni wọ́n máa gbéṣẹ́ pé wọ́n lẹ́gbàá pẹ́sìn nìyẹn ọlọ́wọ́ bọ́lá wá kó bí eléyìí o ẹ̀ka tí Imam Malik rahimahullahu ta'ala sọ ibi náà láǹfààní àti bí ó ṣe náà insha Allah ta'ala tó bá dọ̀jẹ̀ tí ń bọ̀ átùmọ̀ tẹ̀síwájú tí ọlọ́run bá ní gara bá kádàrà kí eléyìí báyìí kí ó wá sí ìmúṣẹ àwa bẹ́ẹ̀ ni ọwọ́ ọlọ́run àríbẹ̀ẹ̀jẹ̀ kọ́kọ́ mọ́ta ẹ̀kọ́ mọ́ ti tẹ́sùgbẹ́kọ́lọ̀ mọ́kùnrin nígbà láyé rẹ̀ a ti sọ bẹ́ẹ̀ rí náà láwọn àyíkátà tí máa ń ṣe ìjókòó pé àkọ́ bá dẹjọ́ mẹ́jọ a máa bá nǹkan lọ nígbà tí ó fi dẹjọ́ mẹ́jọ nǹkan sì yíwọ́ a sàárẹ̀ àkú àti nǹkan kan kò sì jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ sọ́hawalálá dáwọ́ iṣẹ́ táwa ń gbà nìyẹn iṣẹ́ àwọn àmẹ́bí ọlọ́run bá ní àmì ṣe dáwà tó fà fẹ́fẹ́ nìkan lọ́rùn lẹ́yìn a ṣe dáwà tó fà fẹ́fẹ́ lọ́rùn ọba tó dáwà lọ́rùn ẹ́ eléyìí báyìí ni dáwà sàlàfíà ìkàrẹ̀ yóò wíté òní wílé ma ọlọ́run bá kọ́mọ́ sí ilé ìláwí mọ̀ fún wa ìkàrẹ̀ yóò ṣe tẹ́ òní ṣe mí ma ọlọ́run kọ́mọ́ sí ilé láti mọ̀ fún wa abẹ́lọ́run bá dé kẹ́lá ilé ìtàwí kọ́mọ́ jẹ́ bá

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته